الحمد لله الذي جعل ذبح الأنعام عبادة من العبادات الظاهرة والصلاة والسلام على من بعث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحابته أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba tí adúpẹ́ fún òun náà ni ọba tí ó ṣe ìmáàdú ẹran láti fi ṣe ọdún iléyá ó ṣe lọ́kan nínú àwọn ìjọsìn èyí tá a máa fi ń súnmọ́ ọlọ́run ọba wa ọlọ́run ọba tó fi ìpẹ́ran tó fi sínú ìjọsìn fún wa a dúpẹ́ fún un ìkẹ́ ọlọ́run àti ọlọ́ ọlọ́run kó máa bá nẹ́bí wa Muhammad àtàwọn aráalé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ ẹ̀yọ́mọ̀ ìyá mi nínú ẹ̀sìn wa à ń jẹ́rìí gẹ́gẹ́ bí ìtọ́ dá wa lójú ìpè la ma'buda bi haqqin illa Allah kò sẹ́ni tá a sìn kò sẹ́ni tá a pè kò sẹ́ni tá a bẹ̀ kò sẹ́ni tá a máa ń pẹran fún lẹ́yìn Ọlọ́run bá Allah ẹyọ kan náà ni kò lórogún anabi Muhammad ẹrú Ọlọ́run ọba ni òjíṣẹ́ Ọlọ́run ọba ni. إخوة الإيمان ẹ̀yọ́ máa yá mi nínú gbàgbọ́ mawdu'ul khutba àkọlé khutba wa lénìí òun náà ni al-udhiyatu wa ahkamuha wa fawaiduha ẹran léya pípa táǹpẹ̀ ní al àtàwọn ìdájọ́ tó wà fún nínú ẹ̀sìn wa. àtàǹfààní tó wà fún ẹran àtẹni ọba pa àǹfààní tó wà fún kápá ẹran níjọ́ léyà fún gbogbo àwa tá a fẹ́ pa kọ́lọ́mọṣà ìsinú fẹ́ni kọ̀ọ̀kan wa al-udhiyatu ibadallah ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ rí ìpẹ́ ẹran fọ́lọ́wọ́n ọba níjọ́ ọdún léyà òun náà ni ká mú kan nínú àwọn ẹran tọ́lọ́wọ́n ọba ṣe lẹ́tọ̀ọ́ fún wa ká lẹ́yìn ìgbà tá a bá ti kírun yídì tán tí ìmáàmù náà pẹran tiẹ̀ tán kálukú náà wà mẹ́ran tiẹ̀ jáde yọ máa pa sẹ́rí bá a ṣe ń pa nì ààbọ̀ èṣù kèé ṣe pé bọ́yà akàndéjẹ́ ẹlẹ́ lásán kèé ṣe pé bọ́yà lásán afẹ́ fi nípò wájú ọlọ́run ọba wa ni takoruban kápẹ́rẹ́ ń fi ń jọsìn àpẹran fésù àpẹran fóòsà kété pa afẹ́ pẹran jẹ lásán afẹ́ fi súnmọ́ ọlọ́run ọba wa ni afẹ́ fi súnmọ́ ọlọ́run afẹ́ fi diwàlé ọlọ́run kọ́lọ́ mọ́sá ìsìn ọ̀run fẹ́ni kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa gbogbo ń tá a bá ń ṣe nínú ẹ̀sìn Islam ní ma ní ẹ̀rí ṣe rí gbogbo tí wọ́n bá kìbọnú ẹ̀sìn tí wọ́n bá ti fún wa ní evidence wọn ò fún wa ní ẹ̀rí nínú alukurani àti sunna bídíà ni wọ́n máa ń pè innovation ìtẹ́nì kankan dálẹ̀ ẹnìkan ní agbára láti sọ fún wa pé ẹ ṣe léyìí mo fẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn ọlọ́run àtànẹ́bùwà muhammad sallallahu alayhi wa sallam èyíkéyà àfa àtọ́ba ti sọ nǹkan tá a bá ti nínú alukurani àti sunna ànígbà wọlé nítorí wọn ò fi ẹ̀sìn gbígbé ẹ̀sìn kalẹ̀ wọn ò fi sẹ́nu ẹnìkan ntọ́lọ́hún bá sọ ntá nàbí bá sọ láàmú àfi jọ́sìn fọlọ́hún ẹ rí ẹran léyà wa ìjẹ̀mà kìí ṣe àsáwọ̀ nínú ẹ̀sìn wa ẹran léyà ìbáàdà láha dalilu min alukur'an wa sunna ìpẹ̀ran léyà ìjọsìn ni ọlẹ́rìí nínú alukur'an ó ní ẹ̀rí nínú sunna ọlọ́wọ́n bá ń sọ fún wa nínú alukur'an al-karim ba'da a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní fasalli li rabbika wanhar ẹ kírun ọdún fẹ́mi ọlọ́run wanhar ẹ sì pẹran léyà fẹ́mi ọlọ́run ọlọ́run tó sọnù àyà mi ọlọ́run bá ní wal budina ja'alnaha lakum min sha'airillah àwọn ẹran tẹ́ ń pa rànkúnmí màálù àtàgbò àtàwọn ewúrẹ́ yẹn gbogbo ẹran tẹ́ ń pa min sha'airillah nínú nínú ẹ̀sìn ni ọlọ́run ní ẹ̀sìn ni lakum fiha khair oore ń bẹ ń bẹ fún yín tẹ́ ẹ bá pa o ọlọ́run ní khair lakum fiha ẹni ọba rọjú mọ́wọ́ nù yín tẹ́ ẹ wá pẹran ẹran tẹ́yìn nìkan ò ní í dájẹ́ ẹjẹ ń bẹ ẹsẹ sàárà ń bẹ ẹfi sàlejò ń bẹ bẹ́ẹ̀ ṣe pàǹnì bó o ṣe pọ̀ tó lójú yín ọlọ́run bá ní oore tí ń bẹ lẹ́yìn ẹran yẹn ó ju ẹran náà lọ oore yẹn ju owó tẹ́ mú yẹn lọ ọlọ́run ní xayiri dáadáa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún yín anas ibn malik rọdí allahu anhu inú àwọn ọmọ ọ̀dọ̀ anabi ni ọgbẹgbà wa ó ní dọ́hànàbíyo sallallahu alayhi wa sallam bi kabshaini amlahaini fara'aytuhu wadi'an qadama ala sofa yusami wa yukabiru fadabahuma biyadi anasi ni òun rí báyìí anabi pa àgbò méjì àwọn àgbò méjèèjì náà kọ́dà funfun ara wọn ọpọ ju dúdú ara wọn lọ mo rí tán anabi pa báyìí ọfẹsẹ̀ rẹ̀ lé ọrùn wọn ó sì wá fọwọ́ fà ọfọwọ́ ọ̀tún du ọ̀darúkọ ọlọ́run ọgbọ́lọ́run tóbi kó tó du ọwọ́ anabi ló fi du. muttafaqun alayhi imam al-bukhari àti muslim ló ṣe jẹ́ pé gbogbo ẹ̀sìn wa bàbá ti yọ alukurani tán nínú sọ̀híhùl bukhari ni láti máa mú kò sí tíra míì tó tún tẹ òṣùwọ̀n lẹ́yìn alukurani tó tó sọ̀híhùl bukhari ilé yàtà ń pa bó láti rí jama nínú sọ̀híhù bukhari bẹ́ẹ̀ bá ti wá ní Sahihul Bukhari ọ̀jẹ̀tìrà má ajẹ́pẹ́ ń tọ̀hún fẹ́ pa ní ẹ̀sìn ni ọlọ́mọṣà sọ níbi aburú jama ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa hukmuha ìdájọ́ ẹran aléyá pípa sunnatu muakkada lẹ́yìn gbà táwọn afa ti fà á mọ́ra wọn lọ́wọ́ wọ́n ní èyí tó fẹsẹ̀ múlẹ̀ jù náà ni pé sunna ta kàn ń pa ni téèyàn bá ṣe kò ní í wọ náà àmọ́ ànábì ò ṣe ọdún kan kọ́ mọ́ pẹ̀ràn sallallahu alayhi wa sallam sunna mu'akkada sunna ta kàńpá ìtumọ̀ ẹni pé ànábì ṣe é tẹ jáde láyé ni kò sọ́dún tá ànábì ò ṣe láàdá rẹ̀ pọ̀ gan-an ẹni tí ó bá pa níjọ́ táwọn tọpa bá ń gba láàdá tí wọ́n bá ń gbẹ̀san owó tí wọ́n rọ́jú mú onítọ̀hún jọ́nà yọ sábàmà àmọ́ kò pa yóò wọná kò sí yẹn ní ẹ̀sìn wa sunna ni ta kàn pátìládà rẹ̀ pọ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa alihikimatu minal uduhiya ẹran aléyà tá a fẹ́ pa yín kí ló dé tọ́lọ̀ ń fi ní apá gbogbo tọ́lọ̀ ń bá ní a ṣe ìmí àárí ìdí tọ́lọ̀ ń ní a ṣe yóò sì sọ fún wa nígbà míì kò ní í sọ yọkàn ni ni. So, kò sí tó kàn wọn pẹ̀lú kọ́ ọmọ wádìí ẹ̀ torí ní ní ká ṣe nǹkan kan àbí pé dáadáa ń bẹ ń bẹ aláwo ní sọ fún kó ń bì kankan àbí pé aburú bẹ ń fún wa dáadáa ọlọ́mọṣà mi nínú ẹ̀sìn wa nínú ni ìtẹ́kíwá láàyè tá a dà ká lè lékún ọlọ́run ọlọ́run bá ní wàlá àdìmá wà ẹ̀jẹ̀ yín gan èmi ọlọ́run ọba yìí mú jẹ walakin yanaluhu taqwa minkum ọlọ́run ọba ní ìbẹ̀rù ọlọ́run ọba tó wà lẹ́mìí yín tẹ́ fi paléyà yẹn ìbẹ̀rù yẹn gangan òun lèmi ọlọ́run ọba fẹ́ òun nìkan ní ọ̀wá sóde mi ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ní ká fi paléyà o àyè paléyà nítorí kárí ni mo fẹ́ kó jẹ́ pé àgbò mi ló tóbi jù ládùúgbò ọlọ́run ti n'iya rẹ ẹ lè wọlé ọkàn ẹni kí làwọn rà ń bẹ̀ wọ́n mọ̀ táwọn fẹ́ rà ayé pẹ́ran torí pé abẹ́ fi ṣe abẹ́ máa fi jà nítorí ìbẹ̀rù o ìbẹ̀rù ọba yìí òun náà ni ó mú ọmọ owó lápò nítorí owó ṣòro ó mú jàmbá ọba yìí náà o bá ń dúró ẹran yìí pé ìwọ náà ń jáde láyé lẹ́yìn náà àtàkọ́rùbù ila Allahi ta'ala bí mutithali awamiri wọ́n ní ọlọ́run ṣe pàṣẹ pé ẹpẹran ó ní wanhar ẹ̀rìn àṣẹni ọlọ́run ní ẹpẹran iléyà ẹ̀yin tẹ́ bá lágbára wọ́n ní ẹni bá sì tẹ̀lé àṣẹ ọlọ́run yóò rí ọ̀nà ọlọ́run yóò sì súnmọ́ ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta ìlànà tawhid ẹ̀rọ tá n pa ni a pàtàkì ìmọ̀ ọlọ́run lọ́kan àti ìsìn ọlọ́run lára ń tá a máa fi ń sin ọlọ́run tọ́lọ́run fẹ́ ká fi sin ẹlòmíì òun náà ní ká pa ń tọ́lọ́run dá fọlọ́run ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run ló dá àwọn ẹran yìí jàmbá ọba tó dáa náà ló ní ká pa á fóun nítọ́lọ́run bá ní ká pa fóun ọlọ́run ò ká pa fóun kàn míì ìgbọ́ ọlọ́run lọ́kàn àti mọ́ ọlọ́run lọ́kàn wa yóò lékún látara ẹran náà wọ́n tàn níbi bá fẹ́ pẹ̀ràn ànábì àní bisimilahi allahu akbar minka walaka pẹ̀lú orúkọ ọlọ́run ọlọ́run ló tóbi ju ọ̀dọ̀ rẹ lẹ́ran yìí ti wá ìwọ náà la ṣe pa fún gbogbo ẹni bá ń pẹ̀ràn nítorí ayé ẹni bá ń pẹ̀ràn nítorí àgbà ẹni bá ń pẹ̀ràn nítorí àwọn ìyá kan tó rí ẹni bá ń pẹ̀ràn fésù ẹni bá ń pa ẹran fún àlìjànú. No ẹni bá ń pẹran fún nǹkan mi yàtọ̀ sọ́lọ́hún yóò rí jà ọlọ́hún ọlọ́hún ọba ni wọ́n hari fasọ́lì li rabbika wọ́n hari li rabbika kírun fọ́lọ́hún ẹran náà pàá fọ́lọ́hún ọlọ́hún tó sọnù àyà mi oníkúlì inna sọláàtì ìrí ànábì máa sọ pé irun mi wà nusuki wà dábùhì àtẹ̀rántí máa paláyé mi wa mahyaya àti máa bẹ láyé mi wa mamati àti kú mi lillahi rabbil alamina la sharika la tọ́lọ́wọ́n bá nìkan ní gbogbo ẹ̀ la sharika la kò sẹ́nìkan tó tún lẹ́tọ̀ọ́ àti gbà á ìrun kò sẹ́nìkan tó lẹ́tọ̀ọ́ àti gbà á ẹran pípa gbogbo ntẹ́ ìbá pẹran fún yàtọ̀ sọ́lọ́hún ntọ́lọ́hún dání ọ̀jẹ̀ jàmá ntá dá kò lè gba ẹran tá a dá ẹni tá a lè pẹran fún náà lọ́lọ́run tó dẹ́ran irin kọ́ dẹ́ran ògún kọ́ dẹ́ran omi kọ́ dẹ́ran àlìjánu kọ́ dá ẹran Allah lọ́dà nkẹ́ lànàbí fi ni làánà Allahu man dhabaha li ghayri Allah bẹ́ẹ̀ bá mú adìẹ ni o kódà yẹn ṣinṣin ló kéré jù ní nǹkan tí ń mí téèyàn bá du fún ìbẹ̀rù nǹkan àbẹ́yẹn retí oore lọ́dọ̀ nǹkan ọlọ́run sì máa ṣépè lóńtọ̀ ọ̀hún àdáwò tí ó bá wa tá a fi máa pé wọ́n ní amẹ́ra wa àfọ̀njálàbí baba aláwo baba olóògùn adìẹ wọn lọ́kàn adìẹ pupa ewúrẹ́ funfun ọlọ́mọdé ní kọ̀ọ̀kan wọ́n mọ̀ ọ́ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa eléyà tá a fẹ́ pa yìí ká jẹran nìkan kọ́ o ó ká máa kí lóde tọ́lọ́ fi ní a máa pẹran ara ẹ̀ nìyí o ara ẹ̀ náà ní ká gbàgbọ́ lọ nìkan là á pa ń tọ́lẹ́mi fún un ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àǹfààní tó wà ń bi iléyà àtẹran tá a fẹ́ pa òun ni kọjá pé ita'amul fuqara wal muhtajin gbogbo àwọn tí wọ́n ní bùkátà sẹ́ran ká bu ẹran fún wọn káwọn náà ó dunnú pẹ̀lú wa lẹ́yìn náà tawsi'atu ala an-nafs wal ahli bi akli al ká tún dun àwọn fámìlì wa nù àìkú ńlẹ́ níjọ́ ọdún kọ́mọ wá rìn ká ó faramọ́ àwọn ẹbí àtìyàwó ẹ̀ at-tawsi'atu ala al àwọn àlùfáà ní ẹran yẹn àájọ dunnú àwa àtàwọn fámìlì wa pẹ̀lú ẹ̀ nínú àwọn àǹfààní ẹ̀ ṣukuru ni'matillahi ala al-insan ẹran yẹn ẹran ọpẹ́ ni lẹ́yìn ìgbà tó o ti fi jọ́sìn fọlọ́hún yín tún jẹ́ ẹran ọpẹ́ nítorí sàárà lọ́fẹ́ fẹ́ràn náà ṣe wọn nìkan kọ́ jẹ́ ẹni bá sì ṣe sàárà yín dúpẹ́ fọlọ́hún ọlọ́mọṣẹ́ ìgbà sàárà wa sábàbọ̀lẹ̀ òtún híyà kí ni ìpìlẹ̀ ẹran náà àwọn àlùfáà wa wọ́n ní ibtila'u nabiyillahi ibrahim bidhabu ismail ọlọ́wọ́n ọba ó fi ṣàdáwò fún anabi ibrahim ní léyìí táwa ń jẹran tá ń dẹran tá ń bẹran tá ń sọdún pẹ̀lú ìdùnnú ìdùnnú kò pilẹ̀ eléyà ọlọ́run ló fún anabi ibrahim ipe wọ ibrahim mo fẹ́ dán onígbàgbọ́ nù mi àmọ́ mo fẹ́ ṣàdáwò kan fún ọ àdáwò náà ni pé ọmọ rẹ tó ti bí tó ti dàgbà tó ọ nì tó ti tó léjì káwọn tó ti dàgbà nì tó ti bàlágà ọmọ yẹn wá lọ lè pa fíìmì ọlọ́run ọlọ́run ọ̀dàníyàn pé àáfẹ̀yàn rúbọ ọlọ́run ọbọ̀ ọ̀dàníyàn pé yọ́ọ́ pa èèyàn ọlọ́run ò kápá àyàn sọ́wọ́ èèyàn ọlọ́run kàn fi dá òun náà ní wípé bóyá yóò ṣe àbí kò ní í ṣe anabi ibrahim lala aleyhi salatu wa salam olóhùn du ọmọ àwọn olójú oorun àlá àwọn anabi ọlọ́run wáyé ni ìbánisọ̀rọ̀ ọlọ́ni anabi wa ibrahim ó sọ fún ismail aleyhi salatu wa salam ìwọ máa mi ọlọ́run bá ní kí n du ọ ọmọ ni mo ṣe tán ebi ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ ọba tó lẹ̀ mí mi tó ní tiẹ̀ náà ọ̀dọ́ rẹ̀ náà là ń lọ tẹ́lẹ̀ bọ́bá dé kó bó ṣe fẹ́ nu èmi náà fẹ́ bẹ́ẹ̀ ọmọ tí ò ní gbọ́rọ̀ sí wa lẹ́nu ọlọ́mọ fi ta wá lọ́rẹ̀ ọlọ́run àwọn méjèèjì kú lé ọlọ́ni falama asilama àwọn méjèèjì asilama allahu akbar wọ́n duwálọ̀ fún ọlọ́run ọba yìí pé a ti ṣetán tá a du ọmọ ọmọ náà ṣetán pé kí wọ́n du òun wọ́n tẹ̀ láwùlẹ̀ jẹ̀bi ọwọ́ àfi ọmọ rẹ̀ wọ́n fẹ́ gbẹ́ ẹ̀ ó gbé ọ̀bẹ lé e láwọ ọrùn báyìí kó yùn báyìí wọn náà dẹ́yìn náà wà ìyá Ibrahim ọlọ́ni Ibrahim dáadáa dúró ọgbọ́dọ̀ dúró wọn náà dẹ́yìn náà ọlọ́la pé ayà Ibrahim ìwọ Ibrahim kọ́dé sọ dókítà rúùyà aláàrẹ tọ́lá ipe ojú ọmọ rẹ fáwọn ọlọ́run àlá náà ó ti ṣe ẹ̀ nítorí pé ó ti ṣe tán láti ṣe é kọ́dẹ́sọ dákítà rúyà níta ni ó ṣe ó ti ṣe é bó ṣe ṣe inna kadhalika najzil muhsinin á san ó lè san àwọn èèyàn rí inna hadha lawal bala'ul pẹ̀lẹ́ àfisàdéhùn fún ni àdéhùn tó sì kílíà ni wọ́n fada iná obìnrin ní azim ọlọ́run la wá fi àgbo ńláńlá láti inú àlìjánná àfirọ́pò ismail àgbo náà wọ́n ń bọ̀ lókè ismail ń wò ibrahim náà ń wò ọlọ́run bá ní má pa ismail má àgbo yìí ni ó pa watarakina alayhi fil akhirin bó ṣe wá pẹ́ràn yìí ìtàn ò ní tán lọ́dọọdún ní gbogbo àwọn ẹni eré tí wọ́n bá ń bọ̀ táyé ìparẹ́ àwọn náà máa pẹ̀rẹ̀ lọ́dọọdún fèmí ọlọ́run ọba láti máa fi rántí ìṣẹ̀lẹ̀ yìí. salamu ala ibrahim ọlọ́run ọba ní àlàáfíà mi ń bẹ lérí ibrahim kadali kanadi sinimọ sinin gbogbo ẹni bá ń ṣeré tí bá ń ṣe dáadáa tí ń tẹ̀lé ṣe ọlọ́run tó ní iman tó gba àdánwò gẹ́gẹ́ bí àdánwò látọ̀dọ̀ ọlọ́run bá a sì máa ṣe fáwọn náà rèé innahu min ibadina al-mu'minin ibrahim o nínú àwọn ẹrú wa tó ní imán ọjẹ́ kan bẹ̀ ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala ìgbàgbọ́ téèyàn ní tí fi tẹ̀lé àṣẹ ọlọ́run nígbà tó dùn àtìgbà tó korò ọlọ́mọ́sàgbọ́n ẹnì kọ̀ọ̀kan wa fashtakfirullaha innahu huwal ghafurur rahim. alhamdulillah sumba salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahabatihi ajma'in ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluh ikhwat al-iman shurutul udhiya ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa ọba wa ìkẹ́ ọlọ́wọ́n àti ẹ̀lọ́ ọlọ́wọ́n kọ́ bá wa muhammad à ń jẹ́rìí pé kò sẹ́ni tá a sìn tá a bẹ̀ lẹ́yìn ọlọ́run ọba wa ọba yìí náà la ma'buda bihaqqin illa Allah òun nìkan lọ́lẹ́tọ̀ sísí sìn òun nìkan náà láti máa sìn ní tó mú wa sìn nǹkan míì yàtọ̀ sí ọlọ́run ọba ọlọ́mọdé ní kọ̀ọ̀kan wa ọmọ o sẹ́ẹ̀rí ẹran aléyá tá a fẹ́ pa a fẹ́ fi sin lọ́ni o ẹni bá lágbára kó tètè múra o láti ra o ẹni tí ó lágbára ọlọ́run pé kò ládàá tó sì bọ́ fún ọ pọ̀ gan ọlọ́run nìkan lọ́mọ bó ṣe tó ẹ̀jẹ̀ arọ́jú kárẹ̀ ẹran fọlọ́run kápá fọlọ́run ẹ rí àwọn májẹ̀mú tó wà fún àwọn ẹran tá a fẹ́ pa alákọ̀ọ́kọ́ àǹtakùn nàmínà lẹ́hàn àm ẹran tá a pa kọ́ wà nínú àwọn ẹran tí ẹ̀sìn ní apá fún léyà kì í ṣe gbogbo tí ń bá mí iná là ń pa o ẹlẹ́ẹ̀kejì àǹtakùn nàkàlẹ́yàtà mínà ọ̀yọ́ ẹran tá a bá pa kọ́ lálàáfíà ẹlẹ́ẹ̀kẹta antakuna fil waqtil muhaddadila antakuna fil waqtil muhaddadila ha àsìkò tán ní apá yẹn náà ní ká pa tá a bá ti pa lásìkò yẹn kì í sẹ́nà léyà ma yudahi bihi min al-an'am ibadallah àwọn ìran ìran wo la fi palẹ̀ ya jama alakoko al-ibil rankumi walbakar àti màálù walkabsh àti àgbò walmaaz àti ewúrẹ́ lẹ́yìn mẹ́rẹ̀ẹ̀rin yẹn jama àyèfi nǹkan abẹ̀mí mi ká tó fi pa iléyà tẹ bá gbọ́ kó wọn lẹ́nìkan náà àwọn ẹni ṣáájú ó mú adìẹ jáde ó fi pa iléyà àwọn àfáà ní ọ̀pá adìẹ jẹ fúnra ẹni ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àlẹ́ ibil ẹ̀rí rànkómi tí a àti màálù yẹ́sítẹ́rì kò hìmà sábà ilẹ̀ wáhìd èèyàn méje wọ́n lè dáwọ́ pa ràkúnmí kan gbogbo wọn sì ní ládàá léyà èèyàn mẹ́fà lè pa èèyàn márùn-ún mẹ́rin èèyàn mẹ́ta èèyàn méjì ẹnìkan lè dápa bẹ́ẹ̀ ni màálù náà èèyàn méje lè pa màálù gbogbo wọn ní ládàá léyà èèyàn mẹ́fà lè pa èèyàn márùn-ún èèyàn mẹ́rin èèyàn mẹ́ta èèyàn méjì ẹnìkan lè dápa jàmá ojú ti olówó màálù ọ̀wọ́ léyà owó ènì kọ̀wọ́nú ẹ̀sìn o màálù wọlé yá dáadáa jama àbáwá jábìrì mọ̀nà abdullah oní nahanu ma'a rasulillahi sallallahu alayhi wa sallam ọlọ́wọ́ wa pẹ̀lú anabi wa muhammad àwa wà ń bẹ̀ ni aam alihudaibiya ní ọdún alihudaibiya alibadanatu ansabu'a àwa pẹ̀lú anabi naharina ma'a rasulillah ìgbà táwọn pa ẹran rànkúnmí àwa méje ńlá dìímà anabi ló sì ní àdìímà walbakor ansabu'a àwa méje la dìmọ́ màálù kan ànábì ló ní àdìmọ́ bẹ́ẹ̀ a jẹ́ pé èèyàn méje wọ́n lè dáwọ́ pa màálù kan káwa dápa màálù kan náà òun náà ọ̀dà bẹ́ẹ̀ ẹni tó lọ́n bá fún nígbà láàyè bẹ́ẹ̀ káwa pa àgbò àbí ewúrẹ́ àyè dìmọ́ àgbò àyè sì dìmọ́ ewúrẹ́ erí kan àgbò kan erí kan ewúrẹ́ kan ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa kìí ṣe gbogbo ẹran náà lákàn máa mú pa ṣe ríra nkúnmi tó ti wọdún márùn tó ti lé lọ́dún márùn ti ń lọ ọdún lẹ́ẹ̀kẹfà márùn ti pé ó ti wá gbẹnu lẹ́lẹ́kẹfà dèdè rànkúnmi yẹn ni wọ́n náà pa o ètò pé yẹn kàn mú ọmọ rànkúnmi kan yóò kàn máa pa lọ ẹ̀ẹ́rì màálù ń tiẹ̀ àwọn ọmọ màálù wà àwọn àgbà màálù wà màálù tó ti pọ́dún méjì tọ́jẹ́ pé ó ti gbẹ́nu lé ọdún kẹta ẹ̀ẹ́rì àgbò ẹ̀yọ́ màyá mi yóò ti pé ọdún kan yóò ti gbẹ́nu lé ọdún kejì ẹ̀rẹ̀ wúrẹ́ òun ó ti pé oṣù mẹ́fà yóò ti gbẹ́nu lé oṣù mẹ́fà tó kù ó lè má ti pọ̀dún kan àmọ́ yóò ti kúrò ní ọmọ ọdún oṣù mẹ́fà àmì ọmọ oṣù mẹ́fà yóò ti kúrò lọ́mọ oṣù mẹ́fà ẹ̀yọ́ màyá nínú ẹ̀sìn wa àwa tá a bá ń sin ẹran káka má máa mú ẹran kákàlà fi ń palẹ́yà o ká mọ ọdún rẹ̀ àwa tá a bá sì rà náà tába ti rí àti mọ̀yẹ ọdún tó pé ẹ̀rá wọn ẹran tí ń bẹ́ ń lu oríṣiríṣi ẹran ni kì í wá ṣe gbogbo ẹran alálẹ́ fi palẹ́ yáfọ́ lọ́hùn torí ọlọ́run ọba ọba alágbára ni ọlọ́run ọba ọba alálàáfíà ni ọlọ́run ọba ọba tọ́mọ́ ni àfọwọ́ alibarra abuna azib wọ́n lànà bí sọ fáwọn pé arba'atum la yujizina fil adọ́hì ìran ẹran mẹ́rin kan wọlé yá o àwòrán ahùlùbáyìí nù àwùrù ha gbogbo àwọn ẹran tó pé funfun ojú ẹ̀ ó ti dá dúdú ojú ẹ̀ sí méjì funfun ojú ẹ̀ ẹ̀ pé funfun máa wà nínú ojú dúdú wà ń bẹ̀ funfun yẹn ó ti tún wá funfun débi ìdajì ojú ìdajì yòókù ní fi rí náà tí dúdú yìí bá ti di pé ń funfun ẹgbẹ́ wọn ò rí nàmá ni wọ́n ní ń wẹ́ ìbàdàn bí àwọn ọ̀yọ́ irú ẹran yẹn àyèfipàlẹ́yà abẹ́rẹ́ tó dúró ti fọ́ pátápátá àìfi paléyà fọlọ́n ẹlẹ́ẹ̀kejì alimari dọ́tul alibayinu marodo ha ẹran aláàárẹ̀ tí àárẹ̀ yẹn tó ti wà láàárẹ̀ tá a ti mọ̀ pé eléyìí ń ṣàárẹ̀ àwọn àrùn ti wà láàárẹ̀ àìfi paléyà wàlẹ̀ àlìjá alibayinu dọ́lẹ̀ ọ̀hà àwò dọ́lẹ̀ ọ̀hà ẹran tó ti di pé ó ti gé lẹ́sẹ̀ arọ ẹran tó ti gé ó ti kúò ní odidi ó ti dààbọ̀ àyèfi paléyà fọlọ́n alikẹsiratu walikẹsiratu lẹtìlá tó ń kì ẹran tó wù hẹ́hẹ́ tí gbogbo egun ara yìí ti yọ síta tọ́jẹ́ pé kò ní í jẹun mìíràn fún lóúnjẹ kò ní í jẹ wọ́n ní irú àwọn ẹran bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá padà pátá kò ní sí mùdùnmùdùn nínú egun rẹ̀ irú àwọn ẹran yìí anábì ní a gbọ́dọ̀ fi paléyà o nítorí àwọn ẹran tá a wí yìí ń chíìpù jù Ja ẹ̀nà ńtọ́ da fọlọ́hún ẹ̀nà ńtọ́ pọ̀ fọlọ́hún kẹ́lẹ́ bá rí ńtọ́ pọ̀ lọ́dọ̀ ọlọ́hún ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa àsìkò wò làwọn apalẹ́yà náà gbogbo àwọn àpapọ̀ afa ajima ahalul ilmi ala anna waqtaha bada solatil ayidi wa dabuhil imam imaamu wa yóò ti kírun tán ìmáàmù wa yóò ti kírun tán yóò sì ti pẹran káwa náà ká lọ lè pẹran wa ẹni bá pẹran mọ́ndàbà àkọ́bílà yóò sọ́lìyà anábìrin bẹ́ẹ̀ bá pẹran ká tó kírun fàlùyọ́ ìdìmọ̀kánà à ókùrọ̀ kọ́yà pàmí o wàmọ́lẹ́mu yẹ́sibá fàlùyẹ́sibá ẹni tí o bá ti pẹran kó wọn pẹran tiẹ̀ lẹ́yìn irun ọ̀dọ̀ mọ́mù tó bá ti kírun tí wọ́n bá ti pẹran bẹ́ẹ̀ ọlẹ́tọ̀ àti lọ́lẹ̀ pẹran rẹ̀ wọ́n lè má ti pẹran ní ìdì tó súnmọ́ ilé yín ìbí ọmọ lọ ìdì tó bá tẹ́ lọ́rùn ni abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala kọ́lọ́mọ́sá ìgbà ní ìjọsìn fẹ́ni kọ̀ọ̀kan wa bàbá ti wá bẹ̀rẹ̀ sí pẹ́ran yìí láti gbà tá a ti kírun tán tí ìmáàmù náà ti pẹ́ran tiẹ̀ akhiru waqtiha nígbà wo ni ilé yà stop wọn ni inda gurubi shamsi minal yawmi rabi'a sẹ́ẹ̀rí ìjọ ọdún a máa pẹ́ran tí lè sun kọ́lá yẹn lè pa lóru díjọ́ kejì a pa náà tí lè sun ìjọ kẹta ọyẹ́ a pa tí ló fi ṣe kíni tí ló fi sú bílẹ̀ bá súnà tó lè pa jọ́ kẹrin a tún máa pẹran tí òòrùn jọ́ kẹrin yẹn tó bá ti wá wọ̀ bí aago mẹ́rin ààbọ̀ márùn-ún a lè pẹran mọ́ o níjọ́ ọdún àtijọ́ méjì gbáko lẹ́yìn rẹ̀ àtijọ́ kan títí tó fi dago márùn ó wá jẹ́ àwọn ọjọ́ tá a fi pẹran sí mélòó ń ọdún jọ́ kejì jọ́ kẹta jọ́ kẹrin àmọ́jọ́ kẹrin yẹn ò délẹ̀ ní tiẹ̀ tábà ti pẹ̀rún alásàrì tọ́ ẹran ti tán bó o bá pẹran ọ̀pọ̀ ẹran jẹnu bó o lá pin ẹran náà ọlọ́run lọ́ba wa pin ọlọ́run bá ní ilé yashihadu manafi alahum gbogbo àwọn tó wà ní hajj wọ́n ra àǹfààní ní hajj wa yadhkuru smallahi fi ayyami ma'lumat ala ma razaqahum min an'am ọlọ́run bá ní ẹ máa dárúkọ ọlọ́run ẹ máa gbé ọlọ́run tóbi. látara pé mi ọlọ́run ọba mo ṣe àwọn ẹran yìí mo ṣe rọ̀ fún yín láwọn ọjọ́ tẹ ti mọ àwọn ọjọ́ náà ni àwọn ọjọ́ tá ń pẹran fakulu ha ọlọ́run ni ẹ jẹ ń bẹ̀ ẹ̀rí àìpẹ̀rẹ̀ ẹ̀rí ni ẹ máa gbé lọ àfi tó bá jẹ́ pé ẹran yẹn bá ń kọ́ṣù wàhálà kan ayé ẹ ọ wà á ti bá nínú àyà mi wọ́n ní wà á ti àìmọ̀lù kọ́ọ̀nì à wọ́n ní gbogbo àwọn tí wọn ò ní wá béèrè ẹran gẹ́gẹ́ bá a ṣe dá wọn kò ní wá kò sì pa kò pẹ́ran kò sì ní wá ọlọ́ọ̀ni ẹ lè mú bá lé àtàìmọ̀ ẹ lọ lè fún jẹ nítorí pé bọ́lá ṣe dá wọn nìyẹn wọlé mọ̀tàr àlèmọ̀tàr ń tiẹ̀ fóun náà mọ̀tàr ìlẹ́ni tí ó wà á ìgbé aládìí ẹran ọdún mi dà ó mú ẹran ọdún mi dà sàmú alẹ́kùn ẹ̀fẹ́ ránṣẹ́ sí mi o ọlọ́run láwọn méjèèjì ìpín tẹ̀yàn pín sínú àná ẹni tí ò ní wà àtẹni tí yóò wá ọlọ́run ẹ̀ fún wọn nínú ẹran léyà ayé ká jòkó tẹran léyà ká wá parí gbogbo ẹ̀ látòkè délẹ̀ kọ́ ọmọ wa pé apẹ̀ à ń sọdún ní ẹran ọdún mẹ́tàlá dá sí alákọ̀ọ́kọ́ ń bẹ̀ á jẹ́ fúnra wa ẹlẹ́ẹ̀kejì á fáwọn tálíkà ẹ̀ gbọ́tọ́lọ́ ní bá yẹ́sàlẹ̀ fakir ẹni tí ó pa ẹran rẹ̀ ẹ̀ lẹ́yìn náà ẹlẹ́ẹ̀kẹta ni pé ó fi pamọ́ ọmọ fi sàlejò fáwọn èèyàn àwọn yìí lè wá pa wọ́n sì lè má pa mi nínú ẹ̀sìn wa ṣàlẹ̀ fún káfìrí nasara yahudi abọ́gibọ̀pẹ̀ ẹni tí ń lọ ẹni tí ń bọ èṣù fún àwọn mùsùlùmí náà mùsùlùmí ní sọdún àwọn náà bàbá wa fáwọn mùsùlùmí tó bá wá sẹ́kù kìí ṣe wọ̀ká fún ẹni tí ì ṣe mùsùlùmí lẹ́ran àmọ́ kọ́ wá fáwọn tálíkà alẹ́ ládùúgbò rẹ kọ́ wá pak ọwọ́ pákéjì gbogbo ẹran ilé yàtọ̀ gbádùn lọ síbi iṣẹ́ fáwọn ọ̀gá rẹ ń bíṣẹ́ àwọn ọ̀gá rẹ ni wọn ò sì kírun yìí wọn sọdún àwọn tí wọn sọdún lágbègbè rẹ àwọn ń ṣẹja wọ́n wá ń tọ́jú ẹran fún wọn lọ́fíìsì nítorí ṣe wọn kù díẹ̀ káàtó wọn ni a fún ẹni tí ń sọdún kóun náà lè dunnú níjọ́ náà gbogbo òṣèlè tí ó sí wa a máa káwọ́ lérí tá máa banújẹ́ ọlọ́mọdé òṣèlè wa máa yá mi nínú wa kí la wá wí du ẹran bisimilahi allahu akbar àtàwọn àdúrà míì náà tá a máa ń kà obìnrin lè pẹran fún láyà bí láyà wa wọ́n sì lágbára yóò máa wá ra gold yóò máa ra bàtà yóò máa ra yóò máa ra aṣọ yóò máa ra ẹ̀gbọ́ ọwọ́ ẹ̀gbọ́ ọrùn léyìí tí ò ní wúlò tó bá ti kú kò ní wúlò fún ma iléyà ó sì wúlò fún un níbi tí ń lọ kò wá ní pẹran yọmọ ní alájí ọpa ẹyìn àbú ọpa ìwọ náà bá lágbára ìwọ náà pa níta bá fi sọrùn làálẹ̀ bá lọ́rùn ewúrẹ́ thirteen thousand ewúrẹ́ fifteen thousand ewúrẹ́ seventy thousand jama kò tí ì pọ̀ fọ́pọ̀lọpọ̀ obìnrin míì bọ́kọ yín bá pààyàn náà ipa kẹfì súnmọ́ ọlọ́run wọn náà gbìyànjú kó ṣe ìpẹ́rẹ́ léyà kó tó jáde láyé àmọ́ bí ó bá fáwọn obìnrin yìí èyí tọkọ wọn pa ó ti gbé gbogbo tiwọn àtàwọn ọmọ wọn sàlẹ̀ wa bẹ̀yàn pa alẹ́ bẹ̀yàn pa tọkùnrin ọkùnrin míì gan ò lè dúran bọ́ọ̀ bá ti lágbára àti dúran tọ́wọ́ adó dídájì tọ́wọ́ asálọ kúkú bẹ ẹni tí ó bọ ṣe kíni ẹni tí ó bọ pa á kán bá wa pẹran yìí náà pè ní tawkil ká bẹ ẹnìkan bá wa pa á àmọ́ kì í sàwọn ìmáàmù àtàwọn àfa àlálápàtà iṣẹ́ kéwú làwa ké ẹ̀sìn lálọ́ lẹ́ẹ̀ka àfa àtẹ̀rántí ládùúgbò yín látọdún tó lọ tọwọ́ ajẹ́ pé gbàtẹ́ fẹ́ pa màálù tẹ́ fẹ́ pa gbòlẹ́ tó wá rántí ẹ̀ kì í ṣe alápàtà ní sí àwọn àfa iṣẹ́ dáwà ní tá a mọ̀ ràn wọ́n lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ olówó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ńlá tí wọn bá láǹfààní kan tí wọn jẹ lára àfa àwọn wọn ò jẹ dọdọ ẹ láyé àfa lè bọ pa òótọ́ bára yìí bẹ̀ kì í ṣe wọ̀ àmọ́ gbà pé àfa yìí sálápàtà èèyàn ńlá la àfa aláwùjọ jàmá àfa àbàbọ̀ ọba ni àfa jọba lọ ọba ọmọ tẹ̀lé bá fàáfàá ni ẹ̀yọ́ màá yá mi dídú ẹ̀ sí wa ẹni tó bá wá bá wa pa yìí ó lè jẹ́ àfa àtọ́wá wò yín ṣe pé tó èyí dáadáa ṣe ní káràn yín lọ́wọ́. ọwọ́ abọ́ ọ̀páléyà àbí àwọn alápatà tọ́jẹ́ mùsùlùmí ni o mọ́tí wọn ó pe èṣù síbi ẹran rẹ o alápatà béèrè ókọ rẹ̀ kó tọ́ bọ́ pa á tí ń sì ń kírun kọ́mọ wíwúkú wí torí ìbáàdà ni ọwọ́ àdàníyà ìwọ́ dàníyà òun ọ̀bọ̀ pa á tọ́ba ti wá pa pẹ̀lú bísímìlá Allahu akbar ọwọ́ àfọlọ́wọ́ sẹ́rẹ̀ tọ́ba ní òun ò ní gbàá Ah, tó bá lóun ó gba owó sẹ́hun sẹ́rí káwá ní mẹ̀dúnbù ni eh, eh, ẹgbẹ́ mẹ̀dúnbù yẹn ọrùn ni wọ́n ń pè bẹ́ẹ̀ eh, ẹ fi sọ́wọ́ sẹ́ àwọn afáàní kò jẹ́léyàmà ẹran ti dínkù kọ̀ lọ́dọ́ ọlọ́run pípé mọ́nù ọ̀sánwó sẹ́lọ́tọ̀ ni bọ́bá wá wù ọ́ lè wá bùn lẹ́ran tí ọba sì wá wù ọ́ ní tọ́ ẹ ti gbowó sẹ́yìn ọlọ́run sẹ́yìn lẹ́sàn dáadáa kó o náà ọmọ wa jà yìí pé ọ̀ràn yẹn mẹ̀ndúbú ọ sọ fún un pé nínú tíra wo lọ́wà wọ́n bá bùn ọ lára wọ́n bùn ọ èmi ò tún máa wá jà á ní wọ́n fọ òun ní òun lẹ́yìn ìgbà tó ti gbowó sẹ́ẹ̀ tí wọ́n bá bùn ọ fàmọ́dé àbá tí wọ́n bá sì bùn ọ ó ti gbowó sẹ́ẹ̀ rẹ kọ́ máa lọ mẹ̀ndúbú kò sínú tíra kan pé wọ́n ló ní gbogbo àwọn alápàtà kábẹ́rẹ́ ọlọ́run ọba wa n ta fẹ́ taba fẹ́ pẹran a fẹ́ kí èèyàn máa pọ́n ọbẹ̀ lójú ẹran ọbẹ̀ ọ̀dà lọ́rùn o bá a ṣe ń pẹran yìí wọ́n ń pa àwọn èèyàn bẹ́ẹ̀ o níbi wọ́n ti ń pa wọ́n àtọmọ wa àtaya wa àtìran wa àtẹbí wa àtà alájọgbé wa àtìjàmá wa ọlọ́mọdé àkóso wọn lọ́wọ́ tí wọ́n yọ pààtì lọ́tọ̀ọ̀tọ̀ jàmá kódà wọ́n fi ń ṣe beef àwọn ẹran kan tí wọ́n máa ń lọ yẹ tí wọ́n yọ pààtì lọ́tọ̀ọ̀tọ̀ tí wọ́n grand ẹ̀ fún yín wọ́n gbé sí supermarket ọlọ́run sọ níbi aburú jẹkújẹ bẹ́ẹ̀ ẹ̀yọ́ màyá mi wọ́n ní kádàkùn ká má pọ́n ọ̀bẹ níwájú ẹran tá a fẹ́ pa lẹ́yìn náà tí ẹran náà bá pé méjì mẹ́ta ká má dùn wọn lójú ara wọn wọ́lọ́ ẹran tó mú pọ̀pá tọ́lọ fẹ́ nà tọ́ sá lọ làákà yìí sẹ́kù sí rí ẹ̀ tó o wá ń pa ìmíì lójú ìkejì ẹ̀ bí o lágbára inú rò ó sì bàjẹ́ lọ́hùn lẹ́yìn náà ọ̀bẹ tá a fi pa kájí ó mú dáadáa anabi ni wọlé yuhidda ahadukum shafurata ọbẹ̀ tẹ́ fi pẹ́ran ẹjọ́ mú o ẹ má fara ní kó tó kú ẹjọ́ bọ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà wọlé yóò rí ìdẹ́bi hata ẹ sì fi lára balẹ̀ ẹ má la amalẹ̀ ẹ má la amalẹ̀ ẹ má fìyà jẹ ẹ̀dá lòun náà ọlọ́run kan rọ̀ fún yín kódà ipa yẹn ò ká ọlọ́run rọ̀ fún yín ni jama bọ́bá tó wá di pa adu tán ká tó fi lára balẹ̀ ẹlòmíì ẹni wọ́n máa jà wìrìwìrì ayé wọ́n sì tún dakadọ́ sùn sí anabi ní efi lára balẹ̀ àwa bẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala gbogbo àwa tá a ti ní ẹran tá a pa ọlọ́mọdé okú máa lọ́wọ́ àwa tá a ti lówó tá a fi pa ọlọ́mọdé sọnù máa lọ́wọ́ àwa tá a ti fọkàn síbi kan àfọwọ́ dọ́ ọlọ́run ọlọ́mọṣà ìsínà fún wa ọlọ́gbàrọ̀ ọlọ́run ọba wa kọ́lọ́run wa gba lẹ́sìn fẹ́ni kọ̀ọ̀kan wa ẹ wàá rí ijọ́ Sunday tí ń bọ̀ yìí oníjọ́ àràfà jama ijọ́ Sunday tí ń bọ̀ yìí ọ̀túnla àwẹ̀ wà fún olùgbàgbọ́ òdodo àwẹ̀ wà fẹ́ni tó bá máa ti ń ṣe ààwẹ̀ wà fẹ́ni tó bá dọ́lọ́ mà ààwẹ̀ wà fẹ́ni tó bá ṣẹ lọ́run tó fẹ́ kọ́ lọ́run pẹ̀sẹ̀ wọn rẹ ààwẹ̀ wà fáwọn ẹni rè bọ́bá wa ní ọ̀sà àbò ní àrùn kan tí ò ní jẹ́ ọgbà àwẹ̀ ọlọ́run ti rá níyàn rẹ̀ àmọ́ láǹfààní láti lè gbà àwẹ̀ ìwọ ìyàwó ẹ àwọn ọmọ ẹ tó ti bàlágà tẹ́ ẹ bá gbà àwẹ̀ Sunday ó kù díẹ̀ káàtó fún yàn àfàwà kọ̀tàdà olóhùn kan bíi anabi ní pèrè anabi ààwẹ̀ ẹjọ́ àràfà tá a máa ń gbà wọn níjọ́ tí wọ́n gún àràfà ní maka kí ni túmọ̀ rẹ̀ anabi ni awẹjọ arafa yukafiru sanata madiyata walibakiya ọlọ́run fi pa ẹ̀ṣẹ̀ kéékèèké ọdún kan tó ti kọjá ọlọ́run pa rẹ̀ nù fáìlì yẹn ẹ̀ṣẹ̀ kéékèèké tó ṣẹ̀ lọ́dún tó dájú kọ kó o tó ṣẹ̀ ọlọ́run sì ti pa rẹ̀ tọ́lọ́run ti máa ń tọ́ fẹ́ ṣe tó gbogbo ẹ̀ ń bẹnu kádàrá ẹ̀ ń bẹnu àkọọ́lẹ̀ ń bẹnu láwùlì mahfuz wọ́n wá ní wọ́n fi kọkàn mẹ́nu dúró lásán láti ibi aago márùn-ún di aago méje wọ́n wá fi pẹ̀ṣẹ̀ ọdún méjì rẹ̀ owó tí wọ́n ń jẹ oúnjẹ yẹn ajẹ́ pé ọ̀n máa ti ń ṣe bọ́ọ̀ bá wá gbà á ò ẹ̀ wọ́n náà àmẹ́sẹ̀ ṣe rí míì nínú fáìlì bẹ́sẹ̀ iná tí wọ́n bá wọn ọlọ́run tí wọ́n bá rí i pé kò sáforíjì iná náà ni ọgbẹ́ yẹn kọ́ ló ń sọ níbẹ̀ kágbá rẹ̀ níjọ́ sunday tí ń bọ̀ yìí abẹ́lẹ́wọ̀n aláà kọ́ fún wa ọlá agbára ọlọ́run wa allahumma aidi alayna awaman adida wa azminatan madida. اللهم بلغنا عيد الأضحى يا أرحم الراحمين اللهم وفقنا لما تحب يا ذا الجلال والإكرام اللهم عين علينا وأعد علينا أعواما عديدة ووفق ولاة أمورنا يا رب العالمين يا ذا الجلال والإكرام يا رب العالمين صلي وسلم على البشير النذير محمد وعلى آله وصحبه أجمعين أقم الصلاة واستغفروه إنه هو الغفور الرحيم